kọ́mọ bá nàbì náà àti gbogbo àwọn ará ilé ẹ̀ eléyìí ni mo fi kí gbogbo wa láàárọ̀ yìí káàbọ̀ sórí ètò yín ètò wa Al-Hikima mo kí wa lásìkò tá a wà yìí wípé ìkí ọlọ́run ọlọ́run kọ́mọ bá wa gbé gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo gbogbo jọ́mẹ́jọ jọ́mẹ́jọ lẹ́ńbà èmi ọmọ yẹn pàdé Alhaji Abdulkadir Yusuf ọba ọwọ́ àdúrà lórí ètò yìí lórí ẹ̀ náà láti ń gba bàbá wa fadúlà sheikh muhammad kamil garu lálejò lórí abala sautul akhyar tí àwọn garutech nigeria limited tí wọ́n so onígbọ̀wọ́ ẹ̀ garu technologies nigeria limited náà ni wọ́n ṣe onígbọ̀wọ́ abala tí ẹ fẹ́ máa wò yìí àwọn garutech yìí iṣẹ́ tí wọ́n gbé dání ni automobile and garage equipment spray booth alignment and wheel balancing equipment náà ni wọ́n ń ṣe nílé iṣẹ́ wọn gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra àwọn ẹ́ńjìnì yìí ẹ kàn sí iléeṣẹ́ wọn ẹ̀yin tẹ́ fẹ́ mọ̀ nípa ẹ̀ ẹ kàn sí iléeṣẹ́ wọn pẹ̀lú ògbó ọlọ́run ká tó parí abala wọn màá sọ nọ́mbà tí ẹ lè pe garutech náà sí kí ọlọ́run dákun mọ́jú iléeṣẹ́ náà bàjẹ́ tó wà lábẹ́ àkóso alhaji wa lukman muhammad awal ọlọ́run dákun bàbá náà ọlọ́run dákun mọ́sàbà ṣàlékún dáadáa fún ọlọ́lá ilà ilọ́lá afáwa àgbà tí wọ́n wà ń kalẹ̀ báyìí khalifa wa muhammad kamil garu wọ́n ti wà ń kalẹ̀ bàbá ẹ ń sálàmù sáwọn aráalé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu. Gbogbo àwọn tí wọ́n ń wò yín lé náà ni wọ́n ti dá yín mọ̀, wọ́n ti ń rojú yìí pé ah ojú tá à ń rí náà ni. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ṣe máa rí inú ní gbogbo ìgbà. Ẹ gbogbo àlásì máa rí àìní rí yín mọ́ Ọlọ́run ní fi ṣàdánwò Ọlọ́run nẹ́bí lọ́dọ̀ Ọlọ́run. Nípa àwọn ẹ̀kọ́ tẹ̀ wá ń kọ́ wa bọ̀ láti bí ọ̀sẹ̀ mélòó kan tá a ti bẹ̀rẹ̀ ètò yìí. A ti bẹ̀rẹ̀ lórí ọkàn àti àwọn nǹkan tí máa káàárẹ̀ bọ́kàn ẹ sọ iye ọkàn tí ń bẹ eh, alikọlùbù salim alikọlùbù mayit alikọlùbù marid ọkàn tí ń ṣàárẹ̀ ọkàn tó ti kú ọkàn tó jẹ́ sí pé ó sì lálàáfíà gbogbo ẹ̀ lẹ́ti ṣàlàyé fún alẹ́ yẹn yọ ṣùgbọ́n lónìí a fẹ́ mọ̀ nípa ọkàn tí ń ṣe àárẹ̀ asábàbí tí fi máa mọ́kàn ṣàárẹ̀ asbab maradil qulub wa ilajuhu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 atọrọ kí àti gẹ fún ọlọmọ Muhammad Ọlọ́run tó tún mú wa di jímọ̀ ti tè ní ọlọmọ ṣe ní àṣemọ fún wa mhm. gbogbo retí ń bẹ lọ́jọ́ jímọ̀ náà ọ̀nà dàpọ̀ sàfihàn àṣekóńgẹ̀ àwọn òbí wa àwọn afá wa tó tún wájú Ọlọ́run bá kẹ́ gbogbo wọn la hawla wala quwwata illa gẹ́gẹ́ bí àkórí ọ̀rọ̀ tí à ń bá bọ̀ òun náà ni maradul qalb wa ilajuhu àti ìwòsàn rẹ̀ àti wá ṣàlàyé síwájú ìpele mẹ́ta tí ọkàn wà gẹ́gẹ́ bí àwọn atọ́kùn wa ṣe sọ fún wa pé ọkàn tó lálàáfíà ọkàn tó ti kú àti etí ń ṣàárẹ̀ a sì ti ṣàlàyé sẹ́yìn kí ni máa fa yíyí ọkàn kí ni máa fa kọ́kàn okú àmọ́ lónìí a wá ṣàlàyé nípa kí ni asibabu maradul kí ni àwọn sábàbí okùnfà pé ọkàn ń ṣe àárẹ̀ àwọn nǹkan bíi méjì mẹ́ta sí mẹ́rin ó pọ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí àsìkò láàlè mẹ́nuba àkọ́kọ́ nù ẹ̀ ní akilul haram hmm. bẹ́ẹ̀yàn bá ń jẹun tí ò tọ́ bẹ́ẹ̀yàn hmm. bá ń jẹun nǹkan tí ò tọ́ nǹkan èèwọ̀ hmm. a kó ara ẹ̀ bá ọkàn ẹ̀rí pẹ́lú mi yóò ní ẹni ìfàwọ́tọ́ sí nípínlẹ̀ aramu aramu ní sàmọ́ ń jẹ káàkiri kò tiẹ̀ fẹ́ mọ sọ́ọ̀sì ibi tí nǹkan tó ti ń jẹ tó ń wá owó tí ń ná ni iṣẹ́ tó ń ṣe ni owó tó ń mú wọlé ni gbogbo tó bá ti jẹ́ sọ́ọ̀sì ẹ̀ tó bá jẹ́ haram ni téèyàn bá ń jẹ a máa kó bá ọkàn a máa hmm. kó ààrẹ bá ọkàn. ìkan nìyẹn bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì fáìlù lè máa hàn sí àwọn ìwà ẹ̀ṣẹ̀ tá a máa fojú dì ní kékeré ni àbí ńlá ni wọn a máa kó ààrẹ bá ọkàn hmm. nítorí kí ni torí àwọn àárẹ̀ àmì àwọn ẹ̀ṣẹ̀ tá a máa ń yìí tú sírùfìlì kùlùb wọn a máa lápá nínú ọkàn hmm. wọn a máa lápá wọn a máa wá tara bẹ́ẹ̀ kó àárẹ̀ bá ọkàn hmm. ẹ̀rí ọlọ́run bá sọ ó ní kàlá balùrọ́nà alákùlù bìhìm mákànù yẹksibún hmm. yẹn ni pé nítorí kálukú ṣe àmọ́ rí lórí ọkàn oníkálukú kí nìdí wọn ní tẹ̀dá bá ṣẹ̀ àwọn màláìka ó mọ wá retí bóyá yóò túbá bóyá yóò túbá wọn á lọ́ra láti kọ́ kalẹ̀ hmm. básìkò bá wa lọ tí ò wá túbá ìyí òun yóò wá dà gẹ́gẹ́ wọ́n wá kristẹni kan represent yẹ bíi dot àwa wà lórí ọkàn hmm. tó bá tún ṣe míì náà tí ò túbá àwọn stain yẹn máa wá wà lórí ọkàn débi pé yóò padà wá fọ́ọ̀mù mark níbẹ̀ débi pé ọkàn yẹn tí wọ́n bá ti rí wọ́n á ti rí stain yẹn bẹ̀ òun lọ́lọ́run fi sọ pé balorona alakulubihim makami exibul hmm. so àwọn àárẹ̀ tí wọ́n àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n ń ṣẹ̀ tí wọ́n ṣàkíyèsí àti túbà ni òun ló hmm. máa tún kó àárẹ̀ bá ọkàn ó di méjì ẹlẹ́ẹ̀kẹta ń ni istima ọmọ aláyẹ̀jú sustima òwú nínú àwọn nǹkan tí ó yẹ kéèyàn máa tẹ́tí gbọ́ kẹ́dà máa gbọ́ nínú àwọn ọ̀rọ̀ àlùfàṣà sọkúsọ sọkúsọ bó ṣe kún lórí sí orin kórin ọ̀rọ̀ kọ́rọ̀ àwọn àṣàkáṣà àwọn àṣàkáṣà tó bá oh, oh. ti dùn mọ́yàn ẹ̀rí tẹ́ bá débò tẹ́ bá bá wọn láàrin sákùn tẹ́ bá jókòó báyìí tẹ́ bá ń sọ̀rọ̀ báyìí bóyá wọ́n ta káàdì ni àbí wọ́n ta wọ́ọ̀tì ni àbí wọ́n hmm. mutí ni àbí wọ́n ń sọ̀rọ̀ bọ́ọ̀lù ni àwọn oríṣiríṣi àlùfàṣà ọ̀rọ̀ ni gbogbo eléyìí náà bá ń gbọ́ ní gbogbo gbà a máa kó ààrẹ bá ọkàn. so òun tí o bá tó wá dípò ìwà ń gbọ́ orin kórin èyí náà máa kó ààrẹ bá ọkàn Ọlọ́run fi sọ nínú Al-Qur'ani náà pé wastaf six minister ta'ata minhum bi sautik. Hmm. ìyẹn wọ́n ní orin lọ́lọ́run rìfà sí bẹ̀ ṣètánì nínú tó mọ̀ fi mú àwọn èèyàn lọ́kàn tó mọ̀ fi kó wá sọ́dọ̀ rẹ̀ èèyàn tó bá wá bọ́ tó bá ṣe é ṣe nínú ẹnu ẹni tó bá gbórí wọlé bí àṣà àwọn ọmọ oríta ìwọ máa fi yíùn fà wọn sọ́dọ̀ gbogbo yín náà máa kó àárẹ̀ bá ọkàn lẹ́yìn náà anazọrù kéèyàn máa wá wo nǹkan èèwọ̀ ní tí kéèyàn máa wò kéèyàn máa wo gbogbo a máa kó àárẹ̀ bá ọkàn gẹ́gẹ́ náà mi ṣe sọ pé anazọrù sáàmù min sehami ibilis anazọrù sáàmù min sehami ibilis ẹni pé ojú tá à ń fi ń rìnà ìrìnà wa yìí ọfà kan nínú àwọn ọfà tí ṣètá ni mọ̀ ń ta bí wọn bá ti tajú kan rí tí o ṣe kí ni lẹ́sẹ̀kẹsẹ̀ ní o ti communicate brain. bẹ́ẹ̀ni ojú lè yóò fi wo bẹ́ẹ̀ni lè yóò fi wo obìnrin pé ah hmm. obìnrin wo ni. yóò tún wá tún wò báwo lẹ́yìn rẹ̀ ṣe rí yìí yóò mọ wá describe rẹ̀ báwo lójú ẹ ṣe rí yìí. <laughs> so kéèyàn máa wo nǹkan ìwọ báwọn gan náà hmm. ara tí mo kó ara ẹ̀ bá kan ní Ọlọ́run fi wọ́n ní wọn náà kọ́ra ni pé kullil mu'minin yaghuddu min absarihi wa yahfazu furujahum ó sọ bẹ́ẹ̀ fáwọn ọkùnrin ó sọ bẹ́ẹ̀ fáwọn pé n tó sọ fún wọn níbẹ̀ ni pé eré ànábì sọ fún gbogbo àwọn olùgbàgbọ́ lọ́kùnrin yàgò dùnmí nà sọ̀rì kàn máa rẹ ojú wọn lẹ̀ kàn máa wò hàn hàn kàn máa rìn pẹ̀lú ẹni tó rẹjú ẹ̀ ńlẹ̀ tó ṣe pé à ń wo bí à ń wọ̀ wọ́n kéèyàn ó sì wà focus wọ̀nyá fọ́sú fúrú ìjẹun kí wọ́n sì ṣọ́ abẹ́ wọn. ó sì bẹ́ẹ̀ náà ló sọ fáwọn obìnrin náà pé tọ̀ gúlì sọ fáwọn náà lára ètò sọ fáwọn ọkùnrin náà ni pé oní zálìkà aska aláhùn ìnàlá àbírìmọ̀ yẹ̀sìn náà kí ọkùnrin ó mọ rìn olùgbàgbọ́ rẹ̀ kán máa rẹjú wọ́n lẹ̀ kán máa wò bí wọ̀ kán máa wò kú wo nì ọlọ́run ní òun ló fi ń dáa jù fún wọn òun ló fi ń lóore jù fún wọn nítorí pé ọlọ́run ọba gbogbo tó ní kálukú bá ṣe náà ní padà wá fún ní kálukú ní ìròyìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló tún wá sọ bó ṣe sọ fọ́kùnrin náà lọ sọ fún obìnrin pé kúlìlì mùmínàt yàgùdùdùnà mí nàbì sọ̀rì ìnà wọ̀yà fàṣnà fúrùjà bó bá ti ń lọ náà làwọn ọkùnrin ti mọ wò ni wọ́n ti mọ súfèé nǹkan tiẹ̀ kọjá ní gáréèjì àdúgbò wa ń jọ kan níbi táwọn ọlọ́kadà sí ẹ bá rí wọ́n ti wá ń pariwo wọ́n wá ń súfèé wọ́n wá ń pariwo torí tóun náà gbé síta bó ṣe tó bẹ́kẹ̀yìn sí ẹ̀ ṣe tó bẹ́ẹ̀ làwọn ọmọ ọlọ́kadà wá ń súfèé wọ́n wá ń gorí ọ̀kadà bí ti lọ́hún náà wá tiẹ̀ lójú tì bẹ́ẹ̀ náà lọkùnrin mi náà ń lẹ́yìn náà ni pé kéèyàn tún máa wá wo àwọn ìwé tí ò tún ṣàǹfààní pọnọ́lọ́ àwọn ìwé tó jẹ́ pé nǹkan àlùfáàṣà lọ́wọ́ bẹ́ẹ̀ àwọn ọ̀rọ̀ tí ò wúlò ló kúnú ẹ̀. àwọn àwòrán káwòrán nǹkan kí nǹkan ìgbóhùnlé àmàkà rẹ̀ bọ̀kan. bàbá ọ̀rọ̀ mọ́sàjárí yé pé torí gbogbo nǹkan tí ẹ̀ yanjú yìí tí ẹ̀ ń sọ fún wa yìí àwọn ọ̀rọ̀ ńláńlá ni àwọn àǹtí káàárẹ̀ bọ̀kan làwọn àfa ń sọ fún wa yìí ẹsẹ̀ wọn náà mọ̀ tó bá ṣẹṣẹ ṣẹlẹ̀ ọ̀tán ọkàn rẹ̀ ọmọ sọ fún pé ah mo dẹ̀ ṣe yìí kò dé dá o bóyá olùmọ́bìnrin olóbìnrin balẹ̀ ni ah kọ́ra tó bá rọ́kọ ẹ̀ lásán àyàrá òtún kọ́kọ́ já bígbà tó rí ọ kìíní tó ń sìn yẹn ń ka rẹ̀ bọ́ ní ọkàn rẹ̀ nílànà àfa ń sọ fún alátàárọ̀ á lọ sókè lọ́hún nísìnyí gbọ́dọ̀ tá a bá padà dé pẹ̀lú ògbó lọ́hún ṣáàlá á wà yanjú kí wá ní ìwòsàn gbogbo ẹ̀ bá rẹ̀ bá sàn bá yàn já lọ́sà gbọ́dọ̀ lóògùn kí lóògùn ẹ̀ ẹ má ti o á mọ òògùn ẹ̀ nísìn ẹ já lọ sókè lọ́hún kábọ̀ ẹ̀sìn ẹ̀kú kalẹ̀.